adúgbẹ́ fún ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala alikun kí ọlọ́ọ̀bá ní ọlọ́ọ̀bá kó bá nabi sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn aráàlú ànábì àtàwọn sahaba àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà nabi sallallahu alaihi wa alihi wa sallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ qiyama a jẹ́rìí pé eléyìí tí ó fi ń lóore jù nínú ọ̀rọ̀ eléyìí tó fi ń jẹ́ òdodo jù nínú ọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ìmọ̀nà tó sì lóore jù tí ẹ̀dá lè máa tẹ̀lé láti fi sin ọlọ́ba Allah subhanahu wa ta'ala ọ̀nà ni mọ̀nà nabi sallallahu alaihi wa alihi wa sallam eléyìí tó burú jù lẹ́nu alámàrí ọ̀nà ni àwọn alámàrí tuntun tí àwọn èèyàn dálẹ̀ sínú ẹ̀sìn dájúdájú àwọn alámàrí tuntun tuntun yìí ọ̀nà ń pè ní bídá àdádálẹ̀ dájúdájú gbogbo bídá ní ànú ní gbogbo ànú sèré inú náà ni ó ń gbé yà lọ kọ́lọ̀ ní ayé àti ní ọjọ́ gbẹ̀dẹ̀ kíyàmà akí gbogbo ẹ̀yàn ma yáwá nínú islam wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh naam ẹ̀rí eléyìí tí ó fẹ́ jáde ní inú silsilatu tasdilati dari salafiya ọ̀nà ni ọ̀rọ̀ tí mo wò pé kí a tètè sọ̀rọ̀ lórí ẹ̀ ọ̀rọ̀ yìí ó jẹ́ ọ̀rọ̀ tí mo gbọ́ ní ìjẹta ọ̀rọ̀ tí mo gbọ́ yìí ó kó bá nújẹ́ bá mi púpọ̀ ó sì jẹ́ ọ̀rọ̀ tí mo rí wípé ó léwu gan ní àwùjọ wa gẹ́gẹ́ bí a ṣe máa dáru sàlàfíyà sí wípé gbogbo àwọn alámàrí tí ó bá takókó nínú ẹ̀sìn Ona ni a máa ń tan ìmọ́lẹ̀ sí tí a sì máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ nígbàtí àwọn bùkátà bá ti pépè síbi irú àwọn nǹkan báyìí ní ìrìn lórí agbárin yìí òun náà lélẹ́yìí tí a fẹ́ tún tan ìmọ́lẹ̀ sí ní àsìkò yìí ní ọ̀rọ̀ tí ó jáde láti orí ahọ́n ọkùnrin tí ó jẹ́ ní àánú ni Muhammad bin Ali Jabata hada Allah kọ́lọ̀bà alikẹ́lá kọ́ bá fi ọ̀nà ma ọkùnrin náà ó bá nínú jẹ́ púpọ̀ wípé ọkùnrin yìí ó sì tún lè ṣẹ́kù lórí àánú rẹ̀ yìí tó ń ti bí ẹ̀rí ṣe hàn tó fún gbogbo ẹnikẹ́ni tí Ọlọ́run Allah subhanahu wa ta'ala bá lò tí Ọlọ́run Allah subhanahu wa ta'ala bá dáadáa fún tí ọlọ́run Allah subhanahu wa ta'ala bí tó bá fẹ́ ṣàánú bí ẹ̀rí sí hàn tó yìí ó tún bá nínú jẹ́ wípé ọkùnrin burúkú yìí Muhammad bin Ali Jabata ó sì tún lè dúró lórí àkídà burúkú rẹ̀ tí ó wà lórí èyí ní ilé tó jẹ́ sí wípé àwọn ìpenisákìyèsí tí ó ń wáyé látọ̀dọ̀ àwọn mashayikh sí ọ̀dọ̀ ọkùnrin asọ nínú yìí ó tún ti gòkè àgbà lọ sí ilẹ̀ Saudi Arabia lélẹ̀ tí àwọn olùgbìyànjú nínú àwọn tí wọ́n ń pèpè sójú ọ̀nà lọ́wọ́ Allah subhanahu wa ta'ala àti àwọn olùnáwó sí ojú ọ̀nà lọ́wọ́ Allah subhanahu wa ta'ala tí wọ́n ṣiṣẹ́ lé lórí eléyìí tí máa fi àsìkò yìí tí máa fi kí wọn ní pàápàá jùlọ kú àbọ̀ nítorí pé láti ìgbà tí wọ́n ti dé ọlọ́run Allah subhanahu wa ta'ala ò kádàrà pé kí n tí láǹfààní àti kí wọn káàbọ̀ lórí iṣẹ́ takuntakun tí wọ́n lọ ṣe yìí abẹ́lẹ́wọ̀ Allah subhanahu wa ta'ala kọlọ́ọ̀bá kọ́ máa dùn wọn níládá rẹ̀ ọlọ́ọ̀bá kọ́ máa jẹ́ kọ́ jẹ́ pé kí kíta ń kí wọn iná ní èrè tí wọ́n subhanahu wa ta'ala kó dákun kó máa jẹ́ kí nǹkan àníyàn wọn àbẹ̀lọ́ bá Allah subhanahu wa ta'ala kó wá dáàbò bò àníyàn wọn àwọn méjèèjì tí wọ́n jẹ́ olùmọ̀ olùpẹ̀pẹ̀ sójú ọ̀nà lọ́bà Allah subhanahu wa ta'ala tí wọ́n lọ ṣiṣẹ́ yìí fadilatu sheikh al-doktor Idris al-Sudani kí ọlọ́bà alìkẹ́lá kí ó wà pẹ̀lú wọn kí ọlọ́bà alìkẹ́lá kó رشيد مصطفى أبو بيجي حفظهما الله تعالى ورعاهما قال وعليك أكبر الصعام مجيجي قال وعليك لك أسبا وبلوما قال وعليك أدابو بوما àmúkí wọn kábọ̀ sí ìlú Nàìjíríà a kú iṣẹ́ takuntakun tí wọ́n lọ ṣe fún àlùmọ̀ yìí ọlọ́mọ̀bàlìkílákùgbà ní ìbádà ní ọwọ́ wọn àti àwọn mashayikh tí wọ́n jọmọ̀ ya dáadáa tí wọ́n gbà wọn lálejò nílẹ̀ Saudi Arabia náà mú kí àwọn náà kú ìgbàlejò àwọn ọmọ ya wọn dáadáa yìí àti ìgbìyànjú sójú ọ̀nà lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kí ọlọ́wọ́ bá kó dákun kí ó bá mi san gbogbo wọn ní ẹ̀san olóore kọlọ́wọ́ bá lè kí ọlọ́kó bákan náà mo kí ọlọ́lá wa aṣíwájú wa endaras bí mo ṣe mọ̀ wọ́n mọ̀ náà nìyẹn kódà gan mi mọ̀ wọ́n sí ojú bó ṣe ń wù kí ó mọ̀ ṣùgbọ́n mo máa ń gbọ́ orúkọ wọn wápàá jùlọ lórí dáadáa tí wọ́n ṣe yìí mo kí yín púpọ̀ kú ìgbìyànjú sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba yóò dákun yóò bá mi ṣàánú yín jù báyìí lọ ọlọ́run ọba yóò bá mi ṣe àlékún ìtọ́sọ́nà yín ọlọ́jọ́ kan sí ọlọ́run ọba ọlọ́run ọba yóò bá mú yín dúró lórí dáadáa yìí eléyìí tẹ́ ṣe ìgbìyànjú ńlá ni abẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala kọ́mọ̀ jẹ́ sí pé ẹnu ẹ̀sán tẹ́gbà náà ni kíkítà ń kì yìí ọlọ́run ọba kó dákun kó mọ́ ṣe bẹ́ẹ̀ fún yín ọlọ́run ọba kó jẹ́ kí ẹ bá ní ọjọ́ gbẹdà kẹyàmà níbi tó ti lérè jùlọ ọlọ́run sì jẹ́ kí ẹ jẹ dáadáa yìí nílé ayé yìí náà ọlọ́run bá kọ́ wa bá sì fẹ́ jẹ́ ní ayé ìtó ọlọ́run bá kó dákú kọ́mọ̀dé kó yín gẹ nínú tí a lọ bá lọ́jọ́ gbé dàkíyàmà níwájú ọlọ́run Allah subhanahu wa ta'ala ó dá mi lójú mo mọ̀ wípé ilé ìtẹ́ ṣe yìí ẹ ò lè mọ bó ṣe tóbi tó ẹ ò lè mọ so ó dá mi lójú bẹ́ẹ̀ kìí ṣe ti pé mo ní ẹ ò ní mọ̀ kọ tí kìí bá ṣe wípé ilé ìtó dá wa lójú ni pé

wọ́n bẹ̀rẹ̀ náà Allah subhanahu wa ta'ala kọ́lọ̀bà kó se yẹ́lá síwájú dáadáa lórí irú àwọn ìnáwó sójú ọ̀nà Ọlọ́run bàbá yìí ṣẹ́tírí mò ń fi àsìkò yìí gba gbogbo àwa tí a jẹ́ olówó ọlọ́rọ̀ tọ́lọ́mọba àlékẹ́lá kọ̀ di ọlá sọ́dọ̀ wa ẹ̀dàkùn mò ń fàṣọ ìgbà wa níwọ̀n jù ìlànà dáadáa ni ẹ́ńdárasì ti là kalẹ̀ yìí àṣíwájú wa ẹ́ńdárasì ọlọ́lá wa ẹ́ńdárasì ìlànà dáadáa náà ti là kalẹ̀ yìí ẹ̀dàkùn jíkàwá náà ká máa tẹ̀lé wọn lórí ìlànà yìí ẹ má jẹ́ kí aláhùn ẹjá máa náwó sójú ọ̀nà ọlọ́run Allah subhanahu wa ta'ala gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá bá bùn nímọ̀ ẹjí ó ná ikhlasan lillahi subhanahu wa ta'ala ní ìsàfọ̀mọ́ àníyàn rẹ̀ fọlọ́run bá nìkẹ́ kọ́ má retí nǹkan kan ju ojú rẹ̀ ọlọ́run bá lọ ẹni tọ́lọ́run bá alifilá bá fún lówó ẹjí ó ná ná ikhlasan lillahi subhanahu wa ta'ala ní ìwà ojú oyè ọlọ́run bá nìkan ní ìsí àfọ̀mọ́ àníyàn rẹ̀ fún ọlọ́run bá nìkan láì wá nǹkan kan ní ìmọ̀lẹ́yìn ọlọ́run bá Allah subhanahu wa ẹni tọ́lọ́run bá sì fún lágbára ìgbìyànjú ẹjú náà náà gbogbo àwọn kìíní ló wúlò fẹ́ sìn tó ẹjọ nítorí ọlọ́run bá ẹ dákun ẹ jẹ́ ká kọ́ṣe ẹni dáadáa yìí ẹ jẹ́ ká kọ́ṣe iṣẹ́ eré tí ọmọ ìyá wa síwájú wa ọlọ́lá wa ẹni sí tí wọ́n ṣe yìí abẹ́lọ́run Allah subhanahu wa ta'ala kó dákun kí wa ṣe àlékún dáadáa bàbá náà ọlá ìjọ Allah subhanahu wa ta'ala yìí ní pẹ́ lórí eléyìí àmọ́ kí n fẹ́ sọ orú àwọn ọ̀rọ̀ bàǹtàbàǹtà báyìí kí n má wàá kí n má wàá fún àwọn èèyàn tó lẹ́tọ̀ọ́ tó sì níwọ̀ ọlọ́run wa ní ìwọ ìjọmọ̀ ìyá tí ń bẹ láàrin ara wa pẹ̀lú wọn tún lé náà ni mo fi sáré ṣe lé báyìí ṣùgbọ́n ìní fi gbàsíkó wa ẹ dákun ẹ gbà mí bí mo ṣe ra ṣé mọ̀ yìí mo fi ọlọ́run Allah subhanahu wa ta'ala kó dákun kó bá mi kó bá mi kó bá mi sẹ́yìn lẹ́sàn-án rí kọ́lọ́ba àlekílákúdà kó bá mi kẹ́yìn jù báyìí lọ ọ̀dà ìjọkan ṣọlọ́run Allah subhanahu wa ta'ala ẹ̀rí ọ̀rọ̀ tí mo fẹ́ tara tàn mọ́lẹ̀ sí mo sọ wípé ọ̀rọ̀ yìí láti jẹta tí mo ti gbọ́ ìlú tí ń kó bànújẹ́ bá mi ara mi ò yá inú mi ò dùn inú mi ń bàjẹ́ lórí ọ̀rọ̀ tí mo tún gbọ́ lẹ́nu ọkùnrin oníbídà yìí ọkùnrin aláboró láńlá yìí ọkùnrin onífẹ̀ẹ́ inú yìí ọkùnrin aláìmọ̀kan yìí ọkùnrin adá ẹ̀sìn ìrú adàlúrú yìí Muhammad bin Ali Jabata kò sí oríkì tí mo lè fi kí ọkùnrin burúkú yìí tí màá fẹ́ ríra mi sí pé mo ṣe àṣejù látara bí ẹni yìí ṣe ń ba ẹ̀sìn ọlọ́run bá jẹ́ kódà tí kìí bá ṣe pé kíyàn máa ní tàwárú rẹ̀ kíyàn máa ní ìkóra ẹni níjànú kíyàn máa ní ìbẹ̀rù ọlọ́run bá ní èèyàn fẹ́ lè tayọ àlà níbi ìbá ọkùnrin yìí lò so èèyàn fẹ́ lè tayọ àlà ṣùgbọ́n nítorí pé ẹ̀sìn Islam kò fara mọ́ ìtayọ àlà náà lèèyàn fi ń jó sẹ́nu alábi tí ṣẹ̀rí àgbéyàn dúró sí wáyé látẹ̀yìn bá wo bí agbúrò ọkùnrin ṣe tó àti bí ìbẹ̀sìnjẹ́ rẹ̀ bó ṣe lágbára tó àti bí ìlapa burú ẹ̀ ṣe lágbára tó lórí àwọn ọ̀dọ́ àti ní àwùjọ ìlápapọ̀ àti àwọn àgbàlagbà ní àtàwọn ọ̀dọ́ ní àtàwọn kéékèèké ní bí ìlapa burú ọkùnrin yìí bó ṣe ti lágbára lórí àwọn aláburú àti lórí àwọn ẹni rẹ̀ gan níbi ọ̀rọ̀ dáwà yìí èèyàn fẹ́ lè sì sọ ṣùgbọ́n tọ́ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kò ní kí a ṣe àṣejù ní gbogbo àwọn alámọ̀rí ó fẹ́ kí a máa wà ní ìwọ̀ntúnwọ̀nsì òun náà ni a fi ń gbéra wa dúró lórí ibi tí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala fẹ́ ká dúró sí wà ilá ọkùnrin lè mú yàn ṣiṣẹ́ ọkùnrin burúkú yìí ó sọ ọ̀rọ̀ kan lórí sheikh ruslan sheikh muhammad sheikh al'allama muhammad sa'id ruslan حفظ الله تعالى ورعاه الشيخ محمد سعيد رسلان أكبافاني أسد السنة في الديار المصرية tí wọ́n jẹ́ kìnìún súnnà tí wọ́n ń gbé ní ilẹ̀ misra tí wọ́n jẹ́ ọmọ ilẹ̀ misra kìnìún súnnà ni wọ́n tí gbogbo àwọn àfáà súnnà lágbàáyé sì mọ̀ wọ́n bẹ́ẹ̀ a'raf min an yuzakka sheikh yìí wọ́n gbajúmọ̀ ju kíyàn tó máa ṣàfọ̀mọ́ wọn lọ ìpèpè wọn sì ní kò pamọ́ sí ẹnìkọ̀ọ̀kan wa gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá àlekẹ́lá bá ní kó máa nífẹ̀ẹ́ àwọn ọmọ ìyá dáadáa lágbàáyé láwọn mashayikh tí wọ́n jẹ́ àwọn àgbààgbà fáà sunna lágbàáyé tó náà ní kó máa nífẹ̀ẹ́ dáadáa ní àtàrà wọn tọ́lọ́run sì ní kó máa tẹ̀lé àwọn dùrúsù wọn tí ẹni tí ìmọ̀ tí ó jìnà sí káwárí láwùjọ wa yìí kó mọ́ wá sọ ìsọkúsọ pálapàla nípa bàbá yìí a ó sàpẹrẹ pé oníbí dáa ní ẹni yìí tí ó pàwọn olùmọ́jú pé wáyé pé ẹnìkẹ́kẹ́ ò ní bọ́nu àtẹ́lu Sheikh Sa'id Raslan àfikọjú níbí dáa àfikọjú so àwọn níbí dáa tó ń bẹnu àtẹ́lu wọn méjì ni wọn ń bẹnu wọn tó yẹ sí àwọn al-Ikhwanul Muslimun ni wọn nítorí ìpèkè bàbá yìí bó ṣe ń takò wọn tó sì ń wó àwọn ìlànà burúkú wọn tó sì ń gbìyànjú àti tú àṣírí àwọn aburú wọn àti lápá aburú wọn láwùjọ wọ́n ń gbé ogun ti bàbá yìí lọ́pọ̀lọpọ̀ gidi gan kọlọ̀bà alékẹ́lá kúrò àkọ́bà wà pẹ̀lú bàbá náà kọlọ̀ kó sì bá dójú ti àwọn al-Ikhwan al lórí aburú wọn tí wọ́n ń ṣe àwọn Muslim Brotherhoods lẹ́yìn ẹ̀ àwọn oníbídá ẹlẹ́gbẹ́ yòókù náà àwọn náà máa gbógun ti wọn nínú wọn náà ni jàbátá yìí so nínú wọn náà ni jàbátá yìí náà wà sẹ́mọ̀ wípé jàbátá náà ìṣúwá nílò náà àfẹ́ni tí ò bá máa jàbátá ni onímọ̀ pé ìṣúwá ni ni eléyìí báyìí kìí ṣe pé bóyá mo ń sọ àsọgbọnú àbí mo kàn ń sọ àṣejù àbí mo kàn ń sọ nǹkan kan nípa àfáìsá láti dẹnu àtẹ́lù so yé ẹni tó bá mọ jàbàtà dáadáa yóò mọ̀ ìpín ikhwani ni àwọn ẹlẹ́kọ̀ọ́ ní man jarraba mithla tajribati arafa mithla ma'rifati ẹni tó bá dán tí mo dánwò tó bá dánwò ojú rẹ̀ orí nǹkan tójú mẹ́rí wala yunabbi'uka mithlu khabir ẹnìkan ò sì lè fún ọ nírò tó ẹni tí ó tí ma sọ̀rọ̀ nípa jàbàtà tẹ́nìkan sọ ipé ta ní sọ̀rọ̀ ń so èmi tí mo ń sọ̀rọ̀ náà ni amina ah, ni abdulrazak bin hassan al-ijibowi so àjọ jẹ́ àjọ mu so àjọ àjọ lo àsìkò kánrin dáadáa ilé tí jẹ́ sí pé gbogbo nǹkan tí jàbàtà bá ń wù kó ṣe kò sí kankan nú ẹ̀ tí ó pamọ́ sí mi kódà kó jẹ́ tó ń gbá burú tuntun mí jáde mọ́mọ́ ìpìlẹ̀ tó fi gbé jáde wọ́n mọ ìpìlẹ̀ tó fi gbé jáde ni ṣé o bá sọ wípé ilẹ̀ tí ó bá tójú ẹni sú òkùnkùn rẹ̀ ò ń ṣòro tọ̀ odò tó bá sì tójú ẹni kún yìí sábà gbé ni lọ òun náà ni ọ̀rọ̀ náà òun náà ni òwe tó bá ọ̀rọ̀ náà mu kí n má pẹ̀lú rí eléyìí ẹni tó ni ni ìwọ wá lè máa sọ wípé ó ń tapé ìwánù náà kódà wípé wọn ni òótọ́ ni kéèyàn máa tako nǹkan kódà kéèyàn máa gbógun ti nǹkan kódà kó lè máa débi pé kèfèrí ni kò túmọ̀ sí wípé ẹniyẹn nǹkan yóò sí lára rẹ̀ kò túmọ̀ sí kò sí lára rẹ̀ ó rí lónìí àwọn tí wọ́n ń pera wọn lólùmọ̀ àwọn àfa àbámú tí wọ́n bọ́ta tí wọ́n ní zina ọ̀dà tó ń ti bẹ́ẹ̀ sí wọn máa ṣe zina wọ́n tan ara rẹ̀ jẹ ìwọ náà mà ìwọ náà lè bóyá bá ọba mà ó ti gbọ́ rí pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àfa aláburú tí ń bẹ láwùjọ wa yìí wọ́n dé ta wọ́n mọ̀ sí wá sí pa zina kódà wọ́n mọ̀ sunkún tó ń ti bẹ́ẹ̀ rí wọn ọ̀la níbi àgbémọ́tò lálẹ́ lọ sí àdúgbò táwọn ọmọ pólì ń gbé tí wọ́n sì lọ máa lálà sí àwọn ọmọ àwọn yunifásitì bẹ́ẹ̀ làwọn ọmọ àdúgbò náà so eléyìí tó súnmọ́ àti eléyìí tó jìnà so káwá sọ pé nítorí wọ́n ṣe wà sí zìnà zìnà ọ̀dà zìnà ọ̀dà tí ìyẹn wá túmọ̀ sí wípé àwọn ò lè jó ní zìnà mọ́ ọlọ́ọ̀bà kọ́ làwa kúrò ń bẹ̀ àwọn nàṣọ́rọ́ náà máa sọ wípé kèfèrí làwọn kan kèfèrí làwọn kan wọ́n dẹ̀ máa tako ìjẹ́ ìjẹ́ ìgbàgbọ́ ìjẹ́ aláìgbàgbọ́ wọn máa takò kódà wọn máa pera wọn ní ìgbàgbọ́ wọn làwọn ní ìgbàgbọ́ wọn ń pàfẹ́ mára dáadáa bí wọn pàfẹ́ mára dáadáa wọn ń takò aburú kúfúrà bí wọn takò só túmọ̀ sí pé wọn kì í ṣe kèfèrí só túmọ̀ sí pé onígbàgbọ́ ni wọn ṣẹpá aláìgbàgbọ́ ni wọn ìní pẹ́ lórí yẹn mọ̀ kó ti yí àwọn onílàákàyè bí mo ṣe ti rọra sọ eléyìí náà so kẹ́yìn wọn gbàtàn jẹ pẹ̀lú ọ̀rọ̀ tí ọkùnrin sọ àbí ìtakò àwọn ìwádìí mùsùlùmí kì í ṣe wípé àwọn ẹ̀rí lórí bó ṣe jẹ́ ìwádìí òun ni mo fẹ́ máa wá kó wá báyìí mo ti sọ̀rọ̀ lórí àwọn ìyẹn sẹ́yìn dáadáa so nínú àwọn mọ̀hàdọ̀rọ̀ ti wa eléyìí tí ọlọ́run bá ní kí wọ́n máa jáde sí etígbọ́ àwọn èèyàn tọ́lọ́run sì ní kí àwọn èèyàn kí wọ́n máa gbọ́ so mo ti sọ̀rọ̀ mo ti sọ̀rọ̀ lórí ẹ̀mí ní padà lọ síbẹ̀ yẹn eléyìí tí mo fẹ́ sáré yanjú òun náà ni ọ̀rọ̀ tí ó sọ lórí Sheikh Muhammad Muhammad Said Aslan ọ̀rọ̀ tí ó sọ lórí wọn òun náà ni mo fẹ́ tara yanjú lásìkò yìí ọ̀rọ̀ yìí bà mí nínú púpọ̀ ọ̀rọ̀ yìí bà mí ní jẹ́ púpọ̀ kí ló ń yẹ ọkùnrin burúkú yìí sọ nípa Sheikh Ruslan ó kà fárọ̀ wọn ó bà dáa wọn ó pè wọn lóní bídà ó ní wọn ò kí ń ṣe alùsùnà ó ní wọn ò kí ń ṣe súnni á ọ̀rọ̀ yìí bà mí ní jẹ́ púpọ̀ nígbà tí mo gbọ́ mo wá wò pé kí n ṣe àwọn tàlíkọ́t àwọn ọ̀rọ̀ àsọlé tí ò ní gùn tí ò ní jágùn púpọ̀ lórí ọ̀rọ̀ yìí àtorí tí bá sọ báyìí ara mi ò ní túká ìbànújẹ́ mi kò ní lọ àfi kí n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìka ara mi lè túká ara mi lè túká wàláhì inú mi ò dùn rárá ṣe ò kọ́nà balẹ̀ kó bá mi fi ọ̀nà ma ọkùnrin yìí abúrò ọkùnrin yìí hàn débi wípé ibu àwọn afá alágbàáyé ti ma hmm, sheikh abdul muhsin al-abbad al-badr hafizallahu ta'ala wa ra'a bàbá dáadáa ni wọ́n sọ̀rọ̀ lórí ọkùnrin burúkú yìí wọ́n ní sílé ayé yìí náà ní sí ń gbéṣá torí gbogbo àwọn ilé ìtẹ́ kójọ sọ yìí kò dájú pé ẹnìkan torí ẹ pé tí ń gbélé ayé ọgbọ̀dọ̀ mọ́ sọ nǹkan yẹn wọ́n eh, wá soríṣiṣi àwọn àlàyé lórí ọkùnrin burúkú yìí ìgbà tí ọ̀rọ̀ rẹ̀ dó tí sheikh rabi' ibn hadi al-madkhali sheikh rabi' ibn hadi al-madkhali ah, hafizallahu ta'ala ìgbà tí ọ̀rọ̀ rẹ̀ dé tí bàbá yìí náà bàbá dáadáa bàbá yìí gbà tọ́rọ ọkùnrin burúkú ìdé tí gbọ́ wọn bàbá yìí ni a ẹgbógun tẹ́lẹ̀ yìí torí lè gan tó tún burú ju àwọn kọ̀wárì jùlọ àwọn ní bàbá yìí máa ń fẹ́ra yìí àwọn ní kọ́ máa fẹ́ra wọn aláburú ọ̀gbọ̀dọ̀ máa fẹ́ra àwọn ẹja lógun ẹgbógun tí ẹ má dákẹ́ lórí ẹ̀ so ọkùnrin yìí tún bá burú ẹ̀ dọ́dọ̀ Sheikh Ruslan o ó tún bá àṣejù ẹ̀ dọ́dọ̀ Sheikh Ruslan pẹ̀lú ó tún bá ìlẹ́kọ̀ọ́ ẹ̀ dọ́dọ̀ Sheikh Ruslan ọlọ́run bá kọ́dà kó sànù wa máa plé ọ̀rọ̀ ọkùnrin burúkú yìí máa plé rẹ̀ sí ti gbọ̀nyìn máa ma wá sí àwọn tààlì kọ́ọ̀tù kéékèèké lẹ́yìn rẹ̀ hatta yatabayyana al-haqq títí tó dodo fi hàn liman arada fún gbogbo ẹnikẹ́ni tí ó bá ń gbèrò àti mọ òdodo náà ẹ jẹ́ kí a máa bá mi kálọ̀ inshallah al àyàn ọmọ ìyá mi olùgbọ́ mi alápọ̀nlé máa máa plé ọ̀rọ̀ náà báyìí máa sì máa ṣe tààlì kọ́ọ̀tù tí fẹ́ ṣe ní orí ẹ̀ bismillah Assalamu alaikum. Wa alaikum salam. Ẹ káàárọ̀ nà. Dáadáa. Alhamdulilayi sir. Náà. Mo ní kí n sáré bí àwọn bí ìwé yìí kan ló wọ́n ní nìkan kí kó tó di bí lẹ́jọ́ lọ́la. Bóyá ti máa rí ní ìdájọ́ àṣìlẹ̀ ẹjọ́ yẹn, a máa sọ̀rọ̀ lọ. Báyìí báyìí, mo ráwọn nǹkan kan kàtẹ́nì kan sẹ́ǹtì mo wá ní kí n kò fáàmì lọ́dọ̀ yìí kí síbẹ̀ náà ló ṣe rí. So nípa àfa èyí tó wà ní títì Saheed Roslan bẹ́ẹ̀ ni ṣe súnmọ́ ni kí sọlọmọ bọ́ọ̀lù rẹ̀ àbí. ṣèṣe súnà wọn bí bí àgbọ̀ tilẹ̀. naam gbogbo wa ni a ti gbọ́ ìbéèrè tí oníbéèrè ìbéèrè lọ́wọ́ ọkùnrin burúkú yìí Muhammad bin Ali Jabata olórí àwọn Khawarij tó fi ń burú jùlọ lásìkò yìí tí ọlọ́run bá alékẹ́lá fi ṣe àdánwò fún wa ní ìlú Nàìjíríà ní ìṣẹ̀ṣà jùlọ ọlọ́run tó wá fi ṣàdánwò fún wa ní ilẹ̀ Yorùbá ní ìṣẹ̀ṣà ìṣẹ̀ṣà jùlọ ọlọ́run tó wá ti sàdánwò fún wa ní ìlú Ìlọrin abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu fi ọ̀nà ma aládánwò gbogbo àná láti gbọ́gbọ́n ṣe bèèrè lọ́wọ́ ẹ̀ ní yẹn rọ́ sí etí wa mọ́ nígbà tó yẹ kí gbogbo àná láti gbọ́ orí ìbéèrè ṣe lọ náà yìí nínú yìí rèé i pé wọ́n láwọn fẹ́ bèèrè nípa Sheikh lọ́wọ́ arákùnrin Ah, Sheikh Said Rasulillahi mẹ́lá fẹ́ bèèrè lọ́wọ́ rẹ̀ ṣe rí àwọn méjèèjì tí ìbánisọ̀rọ̀ wáyé láàrin ara wọn yìí ni màá pè sákìyèsí níbi ìdánilẹ́kọ̀ọ́ wa yìí ọmọ ìyá wa tí wọ́n bèèrè bèèrè yìí màá pè wọ́n sákìyèsí lórí àwọn nǹkan tí ah, Muhammad bin Ali Jabata Ah, àkíyèsí ń bẹ lórí nǹkan tí Muhammad bin Ali Jabata tó padà tí àfá ìlọ níbi aburú eléla yẹn má fi ń jìnà sáwọn níbi dáa wọn kéré burúkú wọn báyẹn ni Jabata wọ̀sà ìkó àgbákò ran ọmọ ìyàwó dáadáa tí wọ́n béèrè béèrè yìí nítorí wípé àwọn oníbí dáa aláburú ni wọ́n wò wọ́n máa ń fẹ́ ba tèèyàn jẹ́ ni wọ́n máa ń fẹ́ ba ẹ̀sìn yẹn jẹ́ ni so Jabata kó kọlùkọlù ẹ̀ bá ba ọmọ ìyá wa dáadáa yìí nítorí pé àwọn náà fẹ́ gba information lẹ́nu ẹ̀ kí ló dé tó bẹ́ẹ̀ máa padà tí n bá débẹ̀ máa padà máa pe ọmọ ìyá náà ṣàkíyèsí lórí ọ̀rọ̀ tí wọ́n sọ tó kó bànújẹ́ bá mi púpọ̀ náà ẹ̀yin náà gbọ́ ṣe béèrè so àwọn ní ṣé Sheikh Ruslan ṣé sunna ni salima gbọ́rọ̀ ẹ̀ ẹ̀yin náà ti gbọ́ kí ni jàbàtà sọ ó ní kìí ṣe sunna oníbídà ni wọ́n ti lẹ̀ wọ́n ti lẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un alákọ̀ọ́kọ́ náà mo ti máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà ẹ́n àti ṣàlàyé àti dá ọkùnrin lẹ́kọ̀ọ́ kò ní gbọ́ náà ni ẹ́n àìgbẹ́kọ̀ọ́ yìí náà ló fà á tí gbogbo nǹkan fi dàrú ma lọ́wọ́ tọ́nà fi dàrú ma lọ́wọ́ báyìí tí ọ̀nà fi dìgbẹ́ ma lọ́wọ́ tí gbẹ́dọ̀nà ma lọ́wọ́ àti máa ń pè sákèèsí èèyàn ò lè jẹ́ súnà láyé èèyàn ò lè jẹ́ súnà so sheikh saheed raslan sheikh saheed raslan wọn kì í ṣe súnà tòótọ́ ọgbà wọn yìí ṣe súnà bóun ni wọ́n fi jẹ́ súnà gbogbo wa yìí náà kò sẹ́nì kankan tó jẹ́ súnà nù wá yìí ṣe súnà ìwọ tó ń gbọ́ mi náà yìí ṣe súnà gbogbo ẹ̀yin tẹ́ ìjòkó yìí náà yìí ṣe súnà báwo lẹ ṣe lè jẹ́ súnà tó ní dáńpé ní súnà òun náà ni ma udifa ila nabiyyi sallallahu alayhi wa sallam min qawlin aw fi'lin aw taqririn gbogbo ń tá a bá ti ṣàfitì ẹ̀ sọ́dọ̀ àbí iṣẹ́ pànẹ́bì ló ṣe àṣàfitì iṣẹ́ àkàsọ́dọ̀ ànẹ́bì pànẹ́bì ló ṣe àbí nǹkan tí wọ́n ṣe níwájú ànẹ́bì tánẹ́bì fi rìnlẹ̀ tí ò tako ìtànpè ní súnà nìyẹn nínú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá a kà yìí èwo ni sheikh rasulan lè jẹ́ nu mẹ́tẹ̀ẹ̀ta tí ó lè jẹ́ ṣé sheikh rasulan lè jẹ́ ọ̀rọ̀ ànẹ́bì wọn à lè jẹ ṣé wọ́n lè jẹ́ sí ànẹ́bì wọn à lè jẹ ṣé wọ́n lè jẹ́ tí wọ́n ṣe níwájú ànẹ́bì tánẹ́bì fi rìnlẹ̀ tí ò tako wọn à lè jẹ so either sheikh rasulan lè jẹ́ súnà sheikh rasulan wọn à lè jẹ́ súnà so wọ́n gbà wọ́n yẹ ṣe súnà tó tọ́ ṣùgbọ́n súnni ni wọ́n sunni ọkùnrin ìkó kẹ́kọ̀ọ́ sunni ni wọ́n ẹ̀ ahlu ni wọ́n gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi náà ara kan pé ni yín súnní yáàdì ẹ̀ onísúnnà lọ́kùnrin onísúnnà lóbìnrin ẹni tí ń ṣe súnnà tí ń rìn lànà súnnà lọ́kùnrin lóbìnrin náà lára kan kẹjẹ́ ọlọ́run bá nìkílẹ̀ yóò ṣe gbogbo wa bẹ́ẹ̀ naam in tó gbà lérò tí gbóyin ti gbọ́ tẹ́yìn ti tẹ́ ti ti bí ṣe máa ń sọ jákujàku rẹ̀ náà ni pé bá ní sunna èèyàn ní so ohun tó ń sọ ni pé Sheikh Raslan ò kí ń ṣe sunni wọn ò kí ń sáàlù sunna kí wá ní wọn olóníbídà ni wọn wàbí táàlì sọ̀gbọ́n ti di kèfèrí nìyẹn nítorí pé jàbàtà tó bá sọ pé oníbídà lè yàn káfìrí ní jẹ́bẹ̀ gbogbo yín ti mọ̀ yẹn kò nídìí kí n ṣe mọ́ fọ́ sí wẹ́wẹ́ yín tí ò gbé pamọ́ ni yín tí pèpè rẹ̀ dúólé lórí látìgbà tó ti dé ni títí dòní tí sì ń dààmú lé lórí so yíba nísìn ìdààmú tí ó sì bá kú náà nu àfitọ́lọ́n bàríkà bá sànú rẹ̀ abẹ́lọ́n bàríkà kọ́lọ́n dákun mọ́jọ owó kú báyọ̀ lọ́run dákun ìyìnbẹ́lọ́n bá kó kú bẹ́ẹ̀ ẹ̀mọ́ sì ní gbọ́ ìyìnbẹ́lọ́n bá kó kú bẹ́ẹ̀ kò sí dùnú kankan fún mi níbi kó kú bẹ́ẹ̀ so yíba nísìn so kò sí kankan fún mi níbi kó kú bẹ́ẹ̀ ṣùgbọ́n tí mo ń sọ ni pé tí ò bá túbá ìdààmú ìtọ́fẹ́ fi lọ́lẹ̀ yẹn wàhálà òun náà ni ó ṣe tí ó fi kú nítorí pé ẹni tó bá ti gbé nǹkan tí ó sì nú ẹ̀sìn wá láyé wàhálà bí ó ṣe fi rinlẹ̀ ní ọmọ wákàkiri ṣùgbọ́n alábí sì fi ẹwù tó bá yẹ kí lánà ànábì ló gbé wá kò nẹ́ra tó bá ní ànábì ti gbìyànjú ó ti fi nǹkan lọ́lẹ̀ ọkàn máa mẹ́rin ó kàn máa wọ́n náà kàn máa fi rinlẹ̀ ni ṣùgbọ́n tuntun ló gbé wá yọ́ máa wá ṣe wàhálà tuntun yọ́ máa ṣe wàhálà ojoojúmọ́ ni wàhálà rẹ̀ wọ́n máa tuntun àwọn èèyàn máa ya wọ́n máa wọlé wọ́n máa ya náà ni gbogbo gbà kí iye dòní náà láti jọ́ ti ti ń sàdáyé rẹ̀ dòní jojoojúmọ́ náà bídí àkúfùrù bídí àkúfùrù láti 2004 tọkùnrin ti bẹ̀rẹ̀ dáwà 15 years back bídí àkúfúrú dòní kò graduate kú ń bẹ̀ rí láyé kò lè graduate torí wàhálà wọ́n tí ọ̀kọ́ mọ̀ ló gbé wáyé ó sì wàhálà tí ọ̀kọ́ mọ̀ gbogbo yín ti mọ̀ wípé káfíìrì ló pe Sheikh Raslan báyìí ó ní wọn kì í ṣe kí ni wọn kì í ṣe súnà tó yí báyìí sìn wọn kì í ṣe súnni lọ́yẹ kó wí mo ti fún ọ ní ìfọ̀lẹ́nu lórí yẹn now ọ wá kú wípé oníbídà ni wọn wọn ti lẹ̀ wọn wọn ti lẹ̀ wọn oníbídà ni wọn ta ló lẹ̀ wọn kò sẹ́ni tọ́lẹ̀ wọn tí ìbá sa ìwọ àtàwọn aláburú bíi tiẹ̀ èmi ò máa fà súnà kan tọ́lẹ̀ wọn èmi máa fà súnà kan tọ́lẹ̀ Sheikh Ruslan oníbídà ni wọn torí pé tọba ni wọn ti lẹ̀ wọn ó gbọ́dọ̀ mú wá kí làwọn nǹkan tí wọ́n ṣe tán fi lẹ̀ wọn kí làwọn nǹkan tí wọ́n ṣe tó fi jẹ́ sí pé wọ́n jáde kúrò nínú alùsùnà wọn dòní ká tó sọ pé èèyàn jáde kúrò nínú alùsùnà ẹni tá a mọ̀ pa alùsùnà ni ká tó sọ kúrò nínú alùsùnà yóò láwọn nǹkan tí ó gbé jáde kúrò ń àwọn iṣẹ́ tó ṣe àbáwọn ọ̀rọ̀ tó sọ àbáwọn àdìsọ́kàn tó hàn sí wa pó ní tọ́tàpá àdìsọ́kàn ahlùsúnnàtì wal jamaa so ara bùkátà rẹ̀ lọ́dọ̀ rẹ̀ so àwọn oníwọ́n ti wá lẹ̀ wọn àwọn àfáà tó lẹ̀ wọn náà àbùkátà lọ́dọ̀ rẹ̀ ẹ dákun ẹja gbọ́ síwájú ká gbọ́ nǹkan tọ́kùn yìí sọ lẹ̀ wọn kí ni nǹkan náà lẹ̀ naam yìí ni. naam gbogbo àwọn láti gbọ́ nǹkan tó ń bi léèrè ìdáhùn rẹ̀ ni pé gbogbo àwọn àfa Yemen ló lẹ̀ gbogbo àwọn àfa Hijaz náà lẹ̀ tó yé báyìí sìn so ẹ dákun sórí ọlọ́run ba gbogbo àwọn àfa Yemen ló lẹ̀ gbogbo àwọn àfa kò wá lè mẹ́ńṣẹ̀n ẹnìkan tán bá sọ pé gbogbo sọmọ pé ìyẹn ni pé kò díẹ̀ nídìí wàhálà kankan anybody tẹ́nu nígbà tí bà náà nínú àwọn àfa Yemen tó jẹ́ àfa súnmọ́ náà nìkan kàn dákọ̀ torí gbogbo lọ́sọ kọ́kàn dákọ̀ àfa kan péré kò nídìí kó lè ṣe wàhálà mà torí gbogbo ni tó bá jẹ́ sí pé àwọn apá kan àwọn afá yẹ́mẹ́ni nà àbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn afá yẹ́mẹ́ni lẹ̀ òun ló lè lè máa ṣe wàhálà pé àkọ́mọ̀ jẹ́ sí pé tí ó padà wá lọ dákọ̀ kò ní jẹ́ ara àwọn tó lẹ́yìn àmọ́ gbogbo kò bùkátà wàhálà kankan mẹ́ṣẹ̀ nìkan kò rẹ́ nìkan mẹ́ṣàn ó sì fẹ́ kí àwọn èèyàn mórú jẹ́rìí yẹn náà irú ìsálọ́gbẹ́ yìí káwọn èèyàn mú tó ti báyìí sìn eléyìí báyìí sìn ó ti gbà wípé òun ti fún yàn lẹ́rìí báyìí òun ti mẹ́ ṣé bá ṣe ẹ̀rí rèé so ẹni tí ò bá ti wá gbà báyìí nísìn ó ti do oníròjú òun náà ti di kèfèrí nìyẹn so yé báyìí sí yóò lóhun ti fún lẹ́rìí ẹ̀rí wo gbogbo àwọn àfáà Yemen lọ́lẹ̀ so tán bá bí èmi náà léèrè nísìn Ọlọ́run má jẹ́ kárí Ọlọ́run má jẹ́ kárí hmm? tán bá bí mi léèrè nísìn kí wọ́n á nítò Sheikh Raslan wọ́n ti lẹ̀ kí wọ́n á nítò kí ni àwọn àfáà àwọn olólẹ̀ gbogbo àwọn àfáà Yemen lọ́lẹ̀ sí ọ̀dàkùn náà wò torí torí tàwọn èèyàn náà bá pé sí wọ́n gbárù nǹkan yẹn láwọn tó mọ̀ tán ṣe inú ẹ̀sìn àwọn gbogbo àwọn afá hijaz lọ́lẹ̀ kọ̀ wá rẹ̀ nìkan mẹ́ṣẹ̀ nínú gbogbo wọn nínú àwọn afá hijaz pé lágbájá báyìí lólẹ̀ inú tíra tó sì ti lẹ́rì àbí inú kíṣẹ̀ tó ti lẹ́rì nínú àwọn afá yamani ni àbí inú àwọn afá hijaz so ó yé báyìí sìn irú ọ̀nà tí eléyìí fi ń kàfàrọ̀ àwọn èèyàn nìyẹn tí fi ń yọ àwọn mùsùlùmí jáde kúrò ní islam tó sì fẹ́ kí àlùmọ̀ yìí gbà lọ́wọ́ ọlọ́run ọba kó dákun kó kọ́ mẹ́jẹ kọ́rọ̀ wá rí báyìí láyéláyé ọlọ́run bá dákun tó bá kù díẹ̀ tọrọ owó rí báyìí dákun fi kú ṣe bíbú àṣírí fún wa alimaniya tu wàhálà dẹ̀niya ikú yájẹ̀ sin lọ tó rẹ̀sìn lélẹ́yìí ẹ̀sìn pátápátá gbà lélẹ́yìí ọ̀rọ̀ tó takò mọ̀ àwọn wo lọ́lẹ̀ gbogbo àwọn àfáà yẹ́mẹ́ni ti lẹ̀ gbogbo àwọn àfáà hijaz náà ti lẹ̀ ó ṣe báyìí sìn ẹ̀wọ́n béèrè páwọn wo lọ́lẹ̀ oní gbogbo àwọn àfáà yemen ṣé àfáà kan ní jẹ́ gbogbo àwọn àfáà yemen ni àbí àwọn àbáfáà kan ní jẹ́ gbogbo àwọn àfáà hijaz òun dárúkọ àwọn tó lẹ̀ inú tíra tí wọ́n ti lẹ̀ àbí inú kéṣẹ̀ tí wọ́n ti lẹ̀ ẹ máa gbọ́ lọ síwájú ẹ máa wò. Ah, tẹ́ ẹ bá gbàgbé ni tí mo play last intanet ìbéèrè ni wípé kí wàá làwọn nǹkan tó kó sí tí wọ́n fi lẹ̀ ó ní àá ah, pọ̀ ó pọ̀ ṣàmì pé ó tún pọ̀ yẹn ni pé kò yẹ kó wò kè tí ó fi mẹ́sàn bí méjì mẹ́ta tó bá ní nǹkan pọ̀ tẹ́ bá bí méjì tí ó bá ní nǹkan pọ̀ nsìn sọ yẹ kí n máa fọwọ́ họrí tí ì fi mú méjì mẹ́ta wá kò rẹ́ ọkàn mú wá nú ẹ̀ irọ́ pátápátá gbà nípa ẹ̀ máa wò ó tẹ́ fi rí pé ẹni yìí ń da ọ̀rọ̀ rú pátá gbà kí ló kó sí kí ni Sheikh Raslan kó sí ó ní à ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ẹ wá máa wò ó kọ̀ rẹ̀ ọkàn kà ni wá ń ti tí ń pa ẹ máa wò ó ń sìn ẹ̀yin ní orí bisimila. ẹ náà ni pé ó ti gbé sùúrù kan nínú ilé bàjẹ́ tó sì sáwọn tó ṣáájú. naam ẹ gbọ́ ọkùnrin burúkú yìí lára nǹkan tí Sheikh Ruslan kó sí ni pé ó ti gbé usulu kan wá ó ti gbé usulu kan wá alákọ̀ọ́kọ́ sí usul ṣé mufrod ni àbí jamiu ṣé plural ni àbí singular gbogbo alamọ̀ pé plural ni fẹni tó bá kéwú usul ṣé wọ́n máa ń sọ pé ó ti gbé usulu kan wá ó ti gbé àwọn usulu kan wá ni nígbà tí ó lẹ́kọ̀ọ́ ó ti gbé àwọn òṣù kọ̀mọ̀rọ̀ sọ gan náà ó ti gbé àwọn òṣùlù kan wá lọ́yẹ kó sọ ó ti gbé àwọn òṣùlù kan wá tí ò sí nú manhaju ali sunna fil now ẹ máa wo ń tin náà o lẹ́yìn pé pluralize ẹ̀ ní gbogbo àwọn àfa yẹmẹ́ni lọ́lẹ̀ eléyìí tiẹ̀ ní ni ó kó gbogbo àfa yẹmẹ́ni gbogbo hijaz kọ̀ wá rẹ́nìkan kan mú wá kọ̀ rẹ́nìkan dárúkọ nu gbogbo wọn pé ẹyọ kan náà àfa hijaz tọ́lẹ̀ ẹyọ kan náà àfa tọ́lẹ̀ kọ̀ rẹ́nìkan now kí ló kó sí ah ó pọ̀ ó pọ̀ ó wá pọ̀ náà kò tún rí nǹkan kan mú wá ó tún di mélòó ó di failure méjì kò rí kan yọ kan mú wá now ó ní ó gbé àwọn ó gbé ó gbé usulu kan wá yapa sí usulu tó yapa sí manhaj jamaa usulu jamiu lòun náà usulu mention ẹ̀yọ kan kankan mention nínú gbogbo àwọn ẹ̀nà Yemen tọ́lẹ̀ kọ̀rẹ́ nìkan mention nínú àwọn Hijaz tọ́lẹ̀ àwọn tó pọ̀ tó kó sí kò rí kankan mention àwọn òṣùlù tó pọ̀ tó gbé wá tó yà wá sí mílàjì àrísúnà kò rí kankan mention ẹ wá máa obi tí ó ràn mọ́ ẹ wá máa obi tí ó ràn mọ́ sí. ẹ̀rí ẹ ti rí ìdọ̀rọ̀rú ti bẹ̀rẹ̀ nípa pé ẹ ṣé kí n máa ṣàlàyé bẹ́ẹ̀ sóde yí ọṣá kò lè yé báwo èèyàn pè yín ń béèrè lọ́wọ́ yín ẹni tó lè yé ṣá ṣé ẹ̀yin lẹ́kọ́ tó fi béèrè béèrè ìyẹn ni wọ́n sẹ́ndì nǹkan sóhun òun kà òun wá fẹ́ béèrè lọ́wọ́ yín ṣé ẹ̀yin lẹ́kọ́ tó fi béèrè béèrè tó lè yé ṣá ṣé ọlọ́run bá lékè ládẹ̀ sọ nǹkan kan kalẹ̀ nú ẹ̀sìn tí ò lè yé ẹnì kankan bóò ló ṣe yé wọ tí ò bá lè yé òun so ibà ọ̀rọ̀ burúkú ni wọ́n fẹ́ máa sá ni ẹ ti rí wọ́n fẹ́ máa dọ́jì ni ẹ padà rí àṣírí rótù sí lọ́wọ́ sìn wọ́n fẹ́ máa dọ́jì ni ẹ so lè yí ọ sá so lè yí sá báwo ok bí ọba lè yé ṣe bí torí kó lè yé náà ló fi béèrè béèrè ẹ wo sì ṣàlàyé tí ó fi yé ọ ṣàlàyé tí ó fi yé ní nítorí tó fi ń jà àfà náà nìyẹn tó bá yẹ pé àfà ni ẹ ẹ bí bó yẹ jẹ pé òpin ṣàfà náà ló fi rálàyé ṣe ẹ lé olúbèrè béèrè lọ́wọ́ rẹ oníṣó lè yé ṣá kí ẹ béèrè lọ́wọ́ mi ní sìn pé kí ni ìdájọ́ nǹkan báyìí kí wọn ní sọ lè yé ẹ ṣá à kò lè yé ẹ ṣá báwo egbòde kò yé mi náà mo fi béèrè mo fẹ́ kẹ́ ṣàlàyé kó lè yé mi náà ni so ọfẹ ṣá ni ẹ̀yin máa wò ẹ má bá lọ. Inshallah ń gbìyànjú sẹ́rílẹ̀ náà ọ̀rọ̀ gbéraga ni so kẹ́kọ̀ọ́ díẹ̀ ẹni tọ̀wọ́n là ń gbìyànjú nítorí pọ́rọ̀ tó fẹ́ sọ fún un ó nídìí ẹ̀kọ́ lójú kó ti fẹ́ ìyàn jàbàtà ó ní gbéraga gan ẹni tí ò bá mọ̀ ní ọ̀kan mọ̀ ó ní gbéraga gírímọ́gà ń bẹ fún ẹni tó mọ̀ rí tí ń kọlù ẹ sí dandan ni kọ́jọ́pọ̀ ọmọ jẹ́ ẹni tí ń kọlù ẹ lọ ni àìmọye ẹni tó mọ̀ jù yẹn lọ tí ń kọlù yẹn tó ṣe báyìí sìn ìtẹ́ èdè àpọ́nlé ni pé ṣe kẹ́kọ̀ọ́ dáadáa ṣá torí ọ̀rọ̀ tí mo fẹ́ ṣàlàyé fún ọ̀rọ̀ tí mo fẹ́ ṣàlàyé fún ọ̀rọ̀ ẹ̀kọ́ ni so kẹ́kọ̀ọ́ dáadáa ṣá sọ kẹ́kọ̀ọ́ díẹ̀ ṣé wọ́n lọ kọ́ púpọ̀ ìwọ lọ kọ́ púpọ̀ tó fi ń bí ẹni lẹ́nu lè gbé sọ kẹ́kọ̀ọ́ díẹ̀ gbogbo ń tẹ́ bá wù kẹ́kẹ́ lọ́dọ̀ jàbàtà díẹ̀ náà ni kò sẹ́ni tó mọ kéwú tó yọmọ yin ara rẹ̀ ni òun mọ kéwú gan ó sọ nínú kan náà tí wọ́n ti mo gbọ́ láìpẹ́ yìí náà ó ní àwọn afáàlájẹ́ ti dá ìmọ̀ tán lọ báyẹn ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn àgbàfà ti kú àwọn àgbàgbà ò sí ń bẹ̀ mọ́ àwọn kéékèèké afáàlọ́wà ń bẹ̀ tó yẹ pé kódà tí mi gan tí mi gan tó bá dúró síwájú mi gan yọmọ gbọ́n nù wọn ni ẹ̀ṣẹ́ ṣe wá rí Sheikh Fawzan yẹn jẹ́ òun tí ẹ̀ ti dàgbà náà kò sí ẹ̀lẹ́ sí kankan mọ́ náà ti dàgbà wọ́n ń fa àwọn àfáà súnà sí yẹ̀yẹ́ àwọn àfáà lájẹ́ tó dá ìmà kọ́ wá mẹ́ṣẹ̀n àwọn okọ̀ wọn kálí mọ̀ bẹ́ẹ̀ àwọn kéékèèké àfáà ni wọ́n tó tọ́ tí wọ́n gan tó mọ kéwú jùlọ tó yẹ pé tèmi bá rí wọ́n gangan yọ̀ mọ̀ gbọ́n nù wọn kò mẹ́ṣẹ̀n nìkan kan náà alájẹ́ tó dá ìmà bóyá lọ́mọ méjì nù wọn olódo àwọn ń pe alájẹ́ tó dá ìmà láwọn àfáà kéékèèké ẹ́ alájẹ́ tó dá ìmà láfáà kéékèèké ah, ah wàláyọ̀ ọkùnrin yìí ah aláburú yàn gbáà ni èmi ò rò pé léyìí bẹ̀rù ọlọ́run kankan èmi ò rò pé léyìí mọ̀ pé àlùkìyámà kan bẹ̀ so kíkan ń dorí àwọn èèyàn rú ń sì ń jẹ́ ọ̀gá lé wọn lórí ń sì ń jẹ́ ọ̀tọ̀ mi ó rò pé bí ó ṣe máa lọ nìyẹn bí báyìí sìn à òun náà kọ́ léyìí ó ti ń tán di rẹ̀ tó owó padà ṣẹ̀sìn tó bá padà túbá mi kíní ìyanu ẹ̀ ń ṣe mí ni àánú ẹ̀ ń ṣe mí ni jàbàtà sọ̀rọ̀ pájọ bẹ̀rẹ̀ kíní ni <laughs> àwa jèjì padà ó bẹ́tà kó tètè padà ọmọ rò pé ó ti lé tìjú sọ̀n pé lè ti ka ọmọ ojú kan ti ẹni ó bẹ́tà kó tètè padà wàá sì níyì tó bá padà sìn o ó sì wàá sì níyì o tó bá padà yá àwọn èèyàn lè padà lé ẹ lóko àwọn ọmọ tó ń kú àkiri yẹn tó bá padà bá yàtà kí àmọ́ wọn jẹ tó rọ́mọ ẹnìkan ò ní tẹ̀lé jàbàtà tó kọjá pé yọ bá yàtà kí àmọ́ rẹ̀ jẹ ni tó táwọn yẹn bá padà gbọ́n já o ẹlòmíràn padà lé ẹ lóko nù wọn. ṣe ó kúkú bẹ́tà ń sìn kó tètè túbà àánú ẹ̀ ṣe mí àánú ẹ̀ ṣe mi ẹ máa wo gbéraga ẹjá tẹ̀síwájú ẹ máa wo ọ̀rọ̀ tí ó fẹ́ sọ pé só lè gbọ́ yí tí tó fi sọ pé sọ kẹ́kọ̀ọ́ díẹ̀ ẹ máa wo dandandan náà ni ṣe rí pé kí ni ṣe kọ̀rọ̀sílán kó sí ọ̀pọ̀ ọ̀pọ̀ ní sọ báyìí nísìnyí ó gbé àwọn òṣùlù kan kalẹ̀ àwọn òṣùlù yẹn wájú ẹ̀wọ̀n òun sì ẹ̀wọ̀n òun sì òṣùlù kan. ẹ à ń gbìyànjú sẹ ẹ̀rù mọ́sálásì inú kan tí alábí ṣàkóso ṣàkóso ẹ̀mẹ̀rin kan sọmọ alábí sọmọ alábí ìntọ́fẹ́ sàlàyé náà nìyẹn tó fi bèèrè pé sẹ́ni ìkẹ́kọ̀ọ́ díẹ̀ ẹ dákun ìntọ́fẹ́ sàlàyé náà nìyẹn ẹ dákun sí lè báyìí nísìnyí sóòbù káta sẹ́ni ìkẹ́kọ̀ọ́ díẹ̀ nsìn ẹ̀yìn irú nǹkan tí alábíṣà kò sí sọ́sà kò sí sọmọ alábí sọmọ alábíṣà ẹ dákun ìntọ́fẹ́ sọ náà rí tó fi ń bi ẹni lẹ́ni pé sọ́sà kẹ́kọ̀ọ́ díẹ̀ ẹ dákun ọ̀rọ̀ ẹ̀kọ́ wò lọ́wọ́ àánú nǹkan tí ń sọ nsìn kí ni ò lè gbóyé nù nǹkan tí ń sọ nsìn tó fi yọ babara ó ní mẹ́mẹ́sì tí kan tí kan tanra ẹ̀ tí kan ṣe gbéraga tí kan nígbà pé nǹkan kan bẹ lára rẹ̀ kò sí nǹkan kan èyí kùránì kọ̀ bá ń ka kéwò náà dáná dání ọmọ ká ẹ wò ń sìn ẹ máa bá a lọ dákun ẹ máa wẹ́ẹ̀rì ìdọ̀rọ̀rú kò rí nǹkan kan báyìí yọ kan báyìí fi kò rí nǹkan báyìí establish pé ṣe kọ̀sílánù kò sí irú nǹkan tí agbáwọn òṣèlú kan kalẹ̀ tọ́tako manhajú alisunna manhajú salaf so kéwú díẹ̀ sá torí tí ó lè gbọ́ yé báyìí irú nǹkan tí alábísà sọ ọmọ alábísà irú nǹkan tí alábísà kò ṣíṣá kò ṣíṣá ẹ máa wo nǹkan yóò tún ní àti ṣéèkì yóò tún dákọ̀ ẹlòmíràn ẹ máa wo gbogbo tó kó sí lòun náà kó sí. ẹ̀rí gbogbo tó kó sí lòun náà ah wàláhì ọkùnrin yìí eléyìí báyìí burú gan o gbogbo tí alábí kó sí lòun náà kó sí ẹ jẹ́ tún tẹ̀síwájú kí wọ́n kó wẹ̀ papọ̀. ẹ ẹ bọ́lá ń pe yìí àtàdùnmọ̀ àrídí tó kó sí lòun náà kó hmm. nínú nǹkan kó sí ni pé wọ́n ẹ̀dá kùmọ̀ bọ̀ náà ó ní gbogbo tí halabi kó sí lòun náà kó sí gbogbo tí Hasan al-Maribi hmm, tó kó sí náà lòun náà kó sí hmm. ó ní tí àwọn méjì kó sí gbogbo ó wá ní gbogbo tí wọ́n kó sí lòun náà kó sí sẹ́rí tó sọ yìí lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ iṣẹ́ ti pọ̀ báyìí lọ́dọ̀ àwọn tó bá lẹ́kọ̀ọ́ tí wọ́n lè gba ọ̀rọ̀ lásán alákọ̀ọ́kọ́ ọ̀kọ̀ọ̀kọ́ ka gbogbo ń tálábí kó síná gbogbo ń tálábí kó sí pátápátá ọkọ̀ gbọ̀rọ̀ ká pẹ̀lú àwọn ẹ̀rí pé alábí kó sí nǹkan báyìí nínú tíra rẹ̀ báyìí ó sọ nǹkan báyìí ó sọ nǹkan báyìí ó sì takò mọ́nà àjẹ́ àlè sunnati jamaa ó wà ka gbogbo ẹ̀ tó bá ka gbogbo ní alábí kó sí tán ó wà ka gbogbo gbogbo orú nǹkan wọn náà sí Sheikh Raslan lára nínú tíra tiwọn náà àbí nínú kíṣẹ́ tiwọn pé ní alábí kó sí rè láyé báyìí láyé báyìí Sheikh Raslan náà kó sí nínú tíra báyìí nínú tíra báyìí àbí nínú kíṣẹ́ ti báyìí alákọ̀ọ́kọ́ nìyẹn wà á tán kẹlẹ́ kejì ọ wà kàsára sheikh raslan pẹ̀lú ẹ̀rí pẹ̀lú kí ọmọ fi kọ̀kan rinlẹ̀ nínú tíra wọn àbínú kíṣẹ́ tí wọn torí pé wọ́n lọ pé gbogbo tábà wá rí wípé nǹkan mẹ́wàá lọ kàpá lábí kó sí nígbà tó wá ka mẹ́jọ àbí mẹ́sàn-án sára sheikh raslan ó rẹ́lẹ̀ kẹwàá mọ́ ó ti parọ́ nítorí pé gbogbo kọ́ yẹn ajẹ́pọ̀ wà sọ pé ọ̀pọ̀lọpọ̀ nínú kàkà lábí kó sí tí ó wá kà ju mẹ́rin sí mẹ́ta lọ ó sọ pé díẹ̀ nínú kàkà lábí kó sí kò tí yé bá yín sìn bá ṣe máa àwọn tó lẹ́kọ̀ọ́ bá yín máa ń sọ̀rọ̀ nìyẹn àwọn tó lẹ́kọ̀ọ́ bá yín máa ń sọ̀rọ̀ nìyẹn tán bá dẹ̀dẹ̀ gbọ̀rọ̀ lọ́wọ́ yẹn bá yín máa ń gbà nìyẹn tó bá wá ka gbogbo ẹ̀ hundred percent ẹ̀ wá lè sọ pé gbogbo tó kó sí ló kó sí ẹ̀ mọ̀ wá ń sìn ẹ̀ ní gbogbo tí Hasan al-Maribi tó kó sí náà ni Sheikh Ruslan náà kó sí ẹ̀ wá máa wo tí ó kà. kò tó bí díà dá wọ́n sọ pé kíni pé ká máa jàrá hàn yẹn yẹn yìí pé ilmu hadith nìkan ló wúlò fún. naam ẹ dákun ẹ wo irọ́ ó ní ní tí wọ́n kó sí ni pé kò sí oníbídé àṣà kò sí oníbídé àṣà so sheikh rasulillah nígbà pé kò sí oníbídé àbáyé inna lillahi wa inna ilayhi raji'un ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ sheikh rasulillah pátá ẹ dákun sí ọ̀rọ̀ yìí rinlẹ̀ só òdodo ni bí sheikh rasulillah nígbà pé kò sí oníbídé sheikh rasulillah tó jẹ́ sí pé bó oníbídé àbá gbó kọ wọn lásán ó sì máa tọ̀ ara bó níbi dàbá gbé ọkọ̀ wọn lásán ó sì máa gbọ̀n asadu sunna ẹni tó jẹ́ sí pé ó ń há rọ́bà sheikh islam wọ́n ń gbógun ti gbogbo àwọn oníbídà pátá yẹnyẹn ni kò ti yé báyìí sí tó yẹ wípé àwọn oníbídà gan tó fẹ́ máa pè wọ́n ní aláṣejù níbi ìgbógun tàwọn oníbídà wọn so ọkùnrin burúkú yìí ní ó ní wọ́n ní kò sí oníbídà kò sí oníbídà ẹ̀ ó ní wọ́n ń dìfẹ́ǹdì oníbídà sheikh islam ń dìfẹ́ǹdì oníbídà níwọ̀ ọkùnrin jàbátá yìí sheikh roslain bona ti defend oníbídà oníbídíà wo mention oníbídíà kan tán defend then oní wọ́n sọ pé kò sí oníbídíà kò sí bídíà ṣá kò sí bídíà ṣá inú tíra wọn wo inú kẹsẹ̀tì wọn sọ pé kò sí oníbídíà nínú kẹsẹ̀tì wọn wọn ti ń defend oníbídíà oníbídíà wọn sì defend dákọ rẹ̀ ká gbọ́ nínú kẹsẹ̀tì wọn àbí nínú nínú tíra wọn wo nẹ́lẹ̀ ti ṣe bẹ́ẹ̀ oni náà oní eh, jẹ́hù aljẹ́hù ká máa sọ pé lágbájá oníbídíà ni lágbájá aláburú ni ó ní wọ́n ní kò wúlò àfi nínú ilmu hadith nínú ma hadith nìkan ló ti wúlò pé kò wúlò nínú ọ̀rọ̀ àkídà níbo ni wọ́n ti sọ bẹ́ẹ̀ ìrọ̀ pátápátá gbà ló ń pa yìí o so ń bẹ̀rù kó sì sírò lọ́jọ́ so ń oye so dákun inú tíra àwọn òun náà ti sọ bẹ́ẹ̀ inú késẹ́ẹ̀tì so yé gbogbo ilé àwọn tó bá mọ sheikh roslan tó bá ń tábà àdúrósì wọn wọ́n máa ń tẹ̀lé àwọn ìdánilẹ́kọ̀ọ́ wọn àbí tó máa ń ka tírà wọn ìwé mọ̀ yìí pé n tí ẹni yìí ń sọ yìí ó di kejì ẹni sheikh roslan ń pèpè sí sheikh roslan ń gbógun tàwọn oníbídà gan sheikh roslan dẹ̀ ni wọ́n gbà yìí kódà sheikh roslan ń tako ọ̀rọ̀ yìí pé kéèyàn sọ pé aljerh wa ta'dil ká sọ pé lágbájá èèyàn ni lágbájá èèyàn re ni pé kò wúlò fún kankan ju ilmul hadith lọ sheikh roslan wà náà wọn ti ń gbógun ti irú òròyìn yẹn ó ní sheikh ruslan nakosi nínú tíra wo nínú kẹsẹ̀tì wo kò rí kò rí fírin lẹ́wọ̀ ó sì fẹ́ ká gbà bẹ́ẹ̀ káwa náà ká máa pe sheikh ruslan lóní bídà ká máa kà fárọ̀ wọn tó yé báyìí sìn so bóun náà ṣe ń kà fárọ̀ wọn yìí ẹ máa gbọ́ lọ. àlè ló fún àbídà. mo wá ní ibi ṣe òun bídà ni wọn àbí kí ni. òun bídà lòun jẹ ní islam ẹ̀sìrì ẹni wá tún bèèrè pé sún bídíà níbẹ̀ wá ní ó ń bídíà ló ń tiẹ̀ Ruslan ó ń bídíà ni ẹ̀wọ̀n àwòbí tí wọ́n ti wá sí àwọn gbọ́rì ṣe rí ìbéèrè tẹ́ni ń yìí ó ti tọ́bájẹ́pọ́ mọ́ jàbátá ni jàbátá ni mọ̀ pé ó ti tó báyẹn òun náà kàn máa gbé káàkiri ká Sheikh Ruslan à Sheikh Ruslan oní bídíà ni kí ló dé gbogbo àwọn afá yẹn mẹ́rin ló ti kàfàrọ̀ ẹ̀ náà ti bàdá rẹ̀ gbogbo àwọn afá Hijaz bíjà bàtà yìí sọ́ọ́ nínú ọmọ gbé káàkiri kí ló kó sí àwọn òṣèlú kan òun náà bí ó sì máa sọ̀rọ̀ dandan káàkiri nìyẹn inú wọn sì máa fẹ̀yìn bẹ́ẹ̀ni ṣé wàá tún fi ṣe tó ń pọ́ jàbàtà ń fún ṣáájú yìí síwájú yìí <laughs> jàbàtà ti mọ̀ pé kì í sọ ọmọ ọba yẹn kódà ẹ̀yin tẹ́ ẹ bá ń béèrè léyìn lọ́wọ́ jàbàtà tèmi gan bá ti ń gbọ́ màá mọ̀ bẹ́ẹ̀ ọmọ jàbàtà ni àbí kì í sọ ọmọ jàbàtà ni ọ́ torí pé mo mọ irú àwọn ìbéèrè tọmọ jàbàtà lè béèrè lọ́wọ́ jàbàtà mo sì mọ bí ó sì wà sóbà tí bá ń béèrè béèrè yẹn lọ́wọ́ ẹ̀dẹ̀ tí wọ́n ń béèrè béèrè lọ́wọ́ kò sí bẹ́ẹ̀ sì fi pọ́n jàbàtà lé tó tẹ́ẹ̀ bá ti sọmọ jàbàtà tẹ́ẹ̀ bá ti béèrè béèrè lọ́wọ́ rẹ̀ yín ti gẹ́tì yín òun náà ti gẹ́tì yín so ẹni tó ń mánéjì ẹ o ẹ̀rì kí wo ara ti fẹ́ mọ ni pé à ah, ọ̀pọ̀ ara ti fẹ́ mọ ní gan pé ó yẹ kó ti gbà ó yẹ tó kò tí gbà ẹ wá máa wo ọ wá béèrè pé sọ́wọ́n tó ti wá di kèfèrí báyẹn pẹ̀lú ìbéèrè tẹ́ni ìbéèrè ìjàmbá tó wà gẹ́tẹ̀ báyìí nítorí pé nínú ẹni yóò ti gbọ̀n yí pẹ́ nìyí òkè ń sọmọ wọn kò fi sọmọ lẹ́yìn òun torí pé jàbàtà bá sọ pé ó ní dídí àlèyàn kọ ẹsẹ̀ nídìí kó ẹsẹ̀ máa béèrè pé só tún di kèfèrí má ó ti di kèfèrí náà nìyẹn ó ti di kèfèrí náà nìyẹn so ẹ máa wá gbọ́ ẹ máa wò. ìwé ni wọ́n fẹ́ pààyàn bẹ́ẹ̀ wọ́n bí bí àná kẹ́tù máa fẹ́ pààyàn bẹ́ẹ̀ ó ní ìrújú ni ah, ó ní èwo ni wọ́n fẹ́ fàyọ́ bẹ́ẹ̀ ó ti gẹ́ẹ̀tì ẹ̀ báyìí ó fẹ́ yarí ma lọ́ báyìí èwo ni wọ́n fẹ́ fàyọ́ bẹ́ẹ̀ mo ló ń bí díà nìkan ó tún ní ìṣẹ́ni ṣé ó ní ìrújú ni ẹni ẹ̀tìrí ó si ya, ó ti tuntun lẹ nìyí nìyẹn só ní ìrújú nìyẹn nìyí yàn kí béèrè ní béèrè báyẹn só ní ìròyìn ní òun òkín só ní ìrújú yóò wá fẹ́ ó wá fẹ́ fi ẹni lẹ̀ bóyá ní ìrújú ní nísìn ó ti wá gbé Sheikh Rashid Mustapha Sheikh Rashid Mustapha Abubeji ó ti gbé àwọn kalẹ̀ ní tí ọmọ fi sèzámù fáwọn èèyàn yóò fi máa bóyá ní ìrújú léyàn àwọn èèyàn kì sọ ní ìrújú Sheikh Rashid Mustapha ó ní ẹ̀zámù tó gbé kalẹ̀ fáwọn èèyàn bá ẹ̀rí tí ó bí ó sì béèrè lọ́wọ́ rẹ̀ sí inna lillahi wa inna ilaihi raji'un ẹ wò ẹ máa bọ́. ojúkọ ni sàn sàn ọ̀nà akẹ́rẹ́ ọ̀ṣídì lọ́dọ̀ rẹ̀ ọ̀ṣídì owó ọ̀ṣídì owó tẹ̀ ọ̀ṣídì bàtẹ́lẹ̀ ọ̀ṣídì ẹ̀rọ sanni àkọ́ńtì ọmọ nàìjíríà. sẹ́rí ó ti béèrè lọ́wọ́ ẹni pé kí ni rọ̀ṣídì lọ́dọ̀ rẹ̀ ẹ máa wò ibi tẹ́ni náà ti wá sàbúrú rẹ̀ so kí ni Rashid lọ́dọ̀ rẹ̀ ẹ̀yin tẹ́ mọ̀ wípé ẹ̀ sí lórí manhajú ẹ̀ sí lórí kí lẹ fẹ́ gbà ń bẹ̀ Rashid o Sheikh Rashid Mustafa Ibadan a ah, mùsùlùmí ni wọ́n sálàfí ni wọ́n súnni ni wọ́n lọ́dọ̀ tèmi tẹ́ẹ̀bà tètè jà ń bẹ̀rù kẹ́ tètè jà ṣùgbọ́n ẹ̀rí pẹ́ ní sáfẹ́ gba àwọn information kẹlẹ́ nu jàbàtà sí ló fi fẹ́ máa tẹ́ jàbàtà lọ́rùn so kò sí nǹkan kan ẹni tẹ́ bèrè oní súnà ni kẹ́rẹ́ tètè kájọ pé ẹ àtọ́ òǹrùjú ni òǹrùjú ni mi o irú ìrújú yíhun gangan onírújú yíhun ni mi torí onírújú jàbàtà onísúnà gidi ni Sunni gidi ni tó ti yé so ẹni náà wá ní according to your own manhaj ẹ máa according to your man, sir. kìfìrí lọ́dọ̀ rẹ ṣé kẹfìrí ni àgbọn tó bí. ó ní ìtòyọ̀ ń mọ nàjí pé kìfìrí náà ni. kẹfìrí ni lọ́dọ̀ rẹ. bẹ́ẹ̀ ni. ṣàṣe báyìí ibi tí mo wá fẹ́ ti bá bá bọ́dà yìí rè so sheikh brother yìí sọ yìí pé according to your woman, manhaj according to your manhaj kẹfìrí náà ni kẹfìrí náà ni ó fẹ́ dàrú mọ́ jàbàtà lójú kán lè fò bẹ̀yẹn kó lè máa rí information gbà lọ́dọ̀ jàbàtà kí jàbàtà lè rò pọ́nmọ́ lẹ́yìn òun ni jàbàtà wa púṣẹ̀ pé àní ṣé kèfèrí ni lọ́dọ̀ rẹ̀ ṣé bọ́dà yìí ni ẹ̀ kèfèrí ni inna lillahi wa inna ilaihi raji'un ah bọ́dà yìí lè tẹ́ ṣe yìí burú gbá ó burú jáì ẹ dákun tó lọ lọ́wọ́n ba tẹ́ ẹ bá ń gbọ́ mi ẹ dákun ẹ lọ túbà lọ sọ́dọ̀ lọ́wọ́n ba gbogbo ẹ̀yin ọmọ ìyá yòókù náà rè ẹ dákun ẹ mọ ẹ lọ fẹ́ lè ṣàríkọ́gbọ́n yín tí jàbàtà ti bọ́dà yìí sí yìí ó ní agbára gan o ẹ padà pé mùsùlùmí sálàfí ẹ padà pé ní kéfèrí nítorí pé ẹ fẹ́ tẹ́ jàbàtà lọ́rùn à ah, eléyìí takò mọ́nà àjẹ́ àdìsúnà tó lè jàmáà kí lẹ̀ ń wá lọ́dọ̀ oníbídíà tó báyìí dandan ni kẹgbà information lọ́dọ̀ rẹ̀ ni tẹ́ẹ̀ bá gbà sáwò tí mọ́ ni fi ti báyìí sìn ẹ má rò pé gbogbo èèyàn ló lè mọ̀nà o pé gbogbo ọmọ jàbàtà ló lè mọ̀nà wá wáta ẹ má rò bẹ́ẹ̀ o ẹ̀sùn ẹni tọ́nà bá lè kíláà bá fẹ́ yọnu wọn ní òyọ̀ tó ti báyìí sìn so títí wá ni pé káwa gbìyànjú ká ṣàlàyé kádẹ́rìn lánàá tá lòsùn oṣù ìjàmà àtọ́ máa ń rìn àyè fẹ́rọ́ ṣe dáwà àwòdẹ̀ kí ń tàn yàn ẹ lọ straight ẹ̀yin wọn náà wà ń sọ pé according to your manager ẹ̀rù kí bóyá kò ní gbọ́n yín jàbàtà padà gẹ́ẹ̀tì wọn lẹ́yìn so bẹ̀jẹ̀ba tá padà púùsì yín débi pé ó ní àní sékèfèrí ni lọ́dọ̀ ti ẹsẹ̀ sékèfèrí ni ẹ̀yin náà padà ní ẹ̀kẹfèrí ni ẹ̀yin náà ṣàgbọ́ bí wọ́n ṣe sọ́nsìn ṣàbàtà tó wá fẹ́ mọ̀ bóyá kúfúrú asọ́rọ̀ àbí akíbàrún náà tó wáyé wà ní sọ́jáde kó nu ẹ̀sìn ẹ̀yin náà tún ní hẹ̀ ẹ̀yin padà á tún wá sọ lẹ́yìn pé according to your manhaj sir so ẹ jẹ́ kí n ra ìwádìí díẹ̀ kẹ́lẹ́ gbọ́ dáadáa the Catholic. Understand the according to your monarchy now. So According to your monarchy pé kìfìrí náà ni. Kìfìrí ni lọ́dọ̀ rẹ. Bẹ́ẹ̀ ni. Nínú ẹ̀jẹ̀ dáhùn wà ní ẹ̀rọ jù. Ṣé gbọ́? Bẹ́ẹ̀ ni sẹ́, according to what you have learned. According to all, according to. Ṣé ti padà wá gẹ̀ẹ́tì rọ́dà yìí? ẹ rí i pé níbi ìbẹ̀yẹn bọ́dà yìí sọ pé bẹ́ẹ̀ ni kèfèrí ni sí kèfèrí lọ́dọ̀ rẹ bẹ́ẹ̀ ni sójà àdúgbò nínú ẹ̀sìn bẹ́ẹ̀ ni ẹ wá padà tó wá lọ sọ lẹ́yìn pé according to your manhaj àmọ́ pé ìgbàlérò náà àmọ́ pé ìgbàlérò àdèmọ̀ pé ẹ pé Sheikh Rasheed Mustapha ní kèfèrí ṣùgbọ́n ẹ má má ṣe bẹ́ẹ̀ mọ́ ó burú gan jáà yín tó ń tì sí lẹ́nu yẹn ọ̀dà ó yẹ kẹ́yìn ti tètè sọ fún bẹ́ẹ̀ yẹn kẹ́ẹ̀tì jẹ́ kó kẹ́ ya tẹ bá kú sórí gbogbo àwọn nǹkan tẹ́ ń ṣe kẹ́ẹ̀tì ṣe wá sí fún kẹ́ẹ̀tì tẹ kó yàtàrà òun náà mọ̀ sí ha ha ni ha ni ó mọ̀ sí tó bá ṣe padà sùn yọ padà kọ́tẹ̀ ẹ̀yìn sì ti ẹ ti mú pọ́ǹchì lára rẹ̀ jábà táwọn gbà pọ́nlé tó bá yẹn kò gbà pọ́nlé kan nítorí ẹ̀ lèmi ò fi lè pè é because èmi jẹ́ bá pè é alákọ̀ọ́kọ́ ni pé èmi ò ní ṣe gbogbo àrùn àwọn nǹkan tẹ́ ń ṣe pẹ̀lú ẹ̀ ó jẹ́ báyìí sì èmi ò lè ṣe gbogbo àwọn nǹkan yẹn so èmi ó sì yá fún ni èmi ò because sẹ́rọ̀ ọjà bàtà kọjá kí ẹ máa mú díẹ̀ dẹ̀ díẹ̀ máa mú kíní eléyìí ò lè gbọ́ àwa mọ̀ àwa mọ̀ dáadáa alórí kunkun èèyàn ni so ẹ̀yin náà rí báyìí sìn náà mẹ́mọ́ bá lọ ẹ̀rí kò ti padà jẹ́ tí wọ́n gé ẹmọ àwò ní sìn ọmọ ara ẹ̀ka àgbáyé tí ẹmọ náà jù kọ́ sẹ́ wọ́n rò pé jàbá tó gbọ́ irú òyìnbó yẹn bàbá ní kò gbọ́ òyìnbó ké ṣe bí irú kéèké báyìí náà ẹ̀hìn láwùjọ tó jẹ́ jẹ́ pé bá a ṣe tá a wà yìí èèyàn kàwé kọ̀ kàwé yọ gbọ́ tátà tẹ́ òyìnbó tó ẹ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òyìnbó náà fi ń sọ̀rọ̀ wọ́n rò pé kò ní gbọ́ yẹn wọ́n fẹ́ dàrú mọ́ lójú ó padà gbọ́ ẹ mọ̀ o. Ebi bi nfa yi o si. Ẹ̀rí bí nfa yi o si. Ẹ̀rí ọ̀rọ̀ pínpín mùsùlùmí ní kèfèrí ní ìjàbátá fi ń fẹ́ yóò ṣì ẹ̀rí bí ń fẹ́ yóò ṣì ó ti sọ ẹ̀mí ti dúdú ẹ̀mí ti dọ̀tí sọ́kọ́lọ́ bàgbọ́dà ń sànù wa gbogbo ẹ̀rẹ́lẹ̀ ti gbọ́tàn ìjẹ̀mọ́ ẹ̀dàkùn ẹ̀rí wo lọ́mọ́pọlọ dání títí jàbátá mú wá báyìí sìn gbogbo ẹ̀ pátá ẹjọ́ ni látòkè délẹ̀ n tó gbára lé tó fi pe Sheikh Ruslan ní kẹfìrí rẹ̀ èyí tíra tó lè tọ́ka wá sí tí Sheikh Ruslan fi sọ àwọn ọ̀rọ̀ tó mú jáde kúnná rẹ̀ súnà kò mú wá èyí kẹsẹ̀tì kò mú wá èyí ọ̀rọ̀ irọ́ nípa gbogbo tí Sheikh Ruslan ò sí lórí ẹ̀ ló ní wọ́n wà lórí ẹ̀ àwọn àfa àgbọn àwọn àfa tí wọ́n kà fa ọ̀rọ̀ tán bá dá àwọn ní Hijaz àti ní Yemen kò rẹ́ nìkan mú wá ẹ̀sìn ọ̀dà sábà ń sìn sẹ́ẹ̀tì pẹ́ nìyí sẹ́ẹ̀tì pé ẹni pé Ọlọ́run ti dẹ ìyẹpẹrẹ sí gan ọlọ́run ti ọlọ́run ti ọlọ́run ti dójú ti jàbàtà gan tó yẹ pé gbogbo ẹnikẹ́ni tẹ́kọ̀ọ́ bá ń bẹ lára pé ha ọlọ́run ẹni yìí ṣe wá yẹ̀yẹ́ tó báyìí because ẹni yìí ah ẹni yìí jìnà sí mà gan so yé báyìí sìn so ọlọ́run bá kódà kó sànà wa ṣẹ́rí ní ṣókí òun náà ti gbọ́ yẹn ṣẹ́rí kí n kàn fi parí ọ̀rọ̀ ẹ̀rí kí mo kàn láwọn tààlì kọ́ sí èké kára tèmi fi lè túká mo lè fẹ́ kẹ́yìn ọmọ ìyá sàǹfààní lórí àwọn kẹ́lẹ̀ mọ òdúbọ́kùnrin bódò rẹ̀ wọ́n ti fà náà wọ́n yìn eh, sheikh eh, Raslan gidi gan wọ́n yìn wọ́n gan nínú àwọn tó yìn wọ́n ó ní sheikh eh, al-allama al-muhaddith tí wọ́n jẹ́ olùmọ̀gbà tí wọ́n gbé àṣà al-jarh wa ta'dil fẹ́gbẹ̀ dání rabi ibn hadi al-madkhali rahimallahu ta'ala ẹni tó gbé tazkiya wọn wá òun náà ni sheikh ahmed bazmul so àwọn náà gbé tazkiya bàbá yìí wá lórí sheikh Raslan so tí bá yín sìn tá a bá lọ sórí YouTube á bá á bá ọ̀rọ̀ yín bẹ́ẹ̀ tẹ́ tẹ́rì tí Sheikh Rabi'u tán sọ̀rọ̀ nípa Sheikh Raslan so tán dẹ̀ fi àyìn Sheikh Raslan pé àfa sunna ni wọ́n so ẹni tó dúró sunna ni wọ́n nínú àwọn tó sọ̀rọ̀ nípa wọn òun náà Sheikh Sheikh As-Suhaimi Sheikh Ar-Ruhaili àwọn náà sọ̀rọ̀ nípa wọn o Sheikh Suleiman ar àwọn náà sọ̀rọ̀ nípa wọn bẹ́ẹ̀ ni sheikh as àwọn náà sọ̀rọ̀ nípa wọn kódà sheikh as-suhaimi wọ́n min khirati man yad'u an-nasa ila luzumi sunnah wọn nínú àwọn tí wọ́n lọ́lá jù nínú àwọn tó ń pe àwọn èèyàn lọ sí ibi pé kan gbá súnà mú lásìkò yìí ní sheikh rasulana wa wọ́n ní min khirati man yad'u an-nasa ila luzumi sunnah nínú àwọn tí wọ́n lóore jù nínú àwọn tí wọ́n ń pe àwọn èèyàn lọ sí ibi kan dìrọ̀ mọ́ súnà kan gbá súnà mú kan máa rìn lànà súnà òun ni sheikh rasulana wa ẹ̀wù tazkiya tó lágbára sheikh suleiman ar àwọn náà yìn wọn àwọn náà sọ bẹ́ẹ̀ ni sheikh al-allama al-walid hassan bin abdulwahab bin marzouk al-banna àgbàfà ni wọ́n nílẹ̀ egypt àwọn náà sọ̀rọ̀ nípa wọn dáadáa kódà ìkànnà àwọn àfà tó yé báyìí sìn so wọ́n ní sheikh rabi'i bin hadi al-markhali àti sheikh ruslan wọ́n wà nínú àwọn tá a máa fi ń ṣe ìdánwò fáwọn èèyàn lónìí tẹ́ bá fẹ́ máa bóyá manhaj yẹn dàbí ọ̀dà ẹbí kí ló fẹ́ sọ fún wa nípa sheikh rabi'i àbí sheikh ruslan eh, àwọn oníbídà ni máa kórìíra wọn bí ìjàbátáì àtàwọn al-ikhwan àtàwọn tí wọ́n máa ń tí wọ́n máa ń sá pamọ́ tó yẹ pé ìṣwánù làwọn náà wọ́n fẹ́ gbé hàn wọ́n pè kò sọ́dọ̀ àwọn ìṣwánù wọ́n bá ti rí sheikh robin àbí sheikh roslan báyìí ẹ̀rí tí ojú wọn pọ́n tí wọ́n bẹ̀rẹ̀ sí máa lè mọ́ wọn nítorí pé wọ́n ń tú àṣírí àwọn èèyàn wọn wọ́n dẹ̀ ń tú àṣírí àwọn náà sáyé so wọn fẹ́ jẹ́ hù wọn fẹ́ kẹ́ mọ́ sí pé lágbájá ò dá gbogbo yẹn fáwọn yẹn lẹ̀ ń sọ híhú wà lánàá jáde rí àwọ́kà máa táwọn yẹn ṣe ni àníṣọ yẹn kan ò gbogbo àwọn táwọn lórí manhaj yẹn wọ́n máa ń hìtà àwọn bàbá yìí so èmi máa ń sọ fún wọn mo máa ń tàhádà wọn mo máa ń challenge wọn mo sì tún challenge wọn sí náà pé ẹ mú wá ẹni tí Sheikh Rabi' bá ṣe jẹ́rù fún tí wọ́n sọ pé èèyàn bú ni tí wọ́n àbí náà ní kò kí ń sáré súnà tán bá dáa tán ló níbi dáa ni tí a ò wá rí nǹkan tí Sheikh Rabi' sọ yẹn tá a wá rí lára rẹ̀ tó yẹ pé irọ́ ni wọ́n pa máa àbòsí ni wọ́n ṣe fún àbí nǹkan tí ò sí lára rẹ̀ ni wọ́n ń sọ ẹ mẹ́nìkan wá ẹ lè rí mú wá títí dòní ẹ rí mú wá ẹ sì lè rí mú wá kò sí nǹkan kan yín tán ṣe òun lẹ́ẹ̀fẹ́ ẹ̀ẹ̀fẹ́ jẹ́rù ni ẹfẹ́ fi gbogbo èèyàn lẹ̀ sáàrù súnnà àtàwọn àṣáyọ̀rọ̀ ni o àtàwọn ìṣòwánù mùsùlùmí ni o àti gbogbo àwọn súfí ni o gbogbo ẹlẹ́fẹ́ kọ́ ma jálù súnnà lọ́dọ̀ yín ta lálù súnnà gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti pè lálù súnnà tí ó bá ti lè bínú lálù súnnà ni ẹ ta ni sáàrù súnnà gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti pè lálù súnnà tó yàrí gbẹ́mí ò sí lára yín bákan náà àwọn tó ṣe sànáwò ní wọn lórí fadilatu sheikh al-doctor falah bun ismail agbafa ni wọn ní kuwait àwọn náà ṣe sànáwò ní wọn lórí sheikh ahmed bazmul àwọn náà wọ́n ṣe sànáwò ní wọn lórí agbafa ni wọn ní jami'a umil kura ní jami'atu umil kura agbafa ni wọn bẹ bákan náà fadilatu sheikh alwalid sa'id al-hussein àwọn náà ṣe sànáwò ní wọn lórí bẹ́ẹ̀ ni sheikh al mahir bin zafir al àwọn náà ṣe sànáwò ní wọn lórí

tẹ́ bá ti lè kọ sórí YouTube yóò kó gbogbo àwọn àfáà tí mo sọ yìí wá àtàwọn míì tí ètò ráàyè dákọ wọn nísìn tẹ́ẹ̀rí bá mú tí àwọn àfáà yìí tí wọ́n yin Sheikh Ruslan wípé àfáà súnmọ́ ni wọ́n ẹni tó dúró déédéé ni wọ́n ìpèpè wọn sì lálàáfíà gbogbo ẹ̀ làwa náà ṣì ń rí àrípèpè wọn àrítíra wọn à ń tẹ̀lé àwọn dùrúùsù wọn àrípàfà yìí wọ́n há rọ́bà wọ́n ń gbógun tàwọn oníbídà gan wọ́n dẹ̀ ń ṣe náà sọ fún àwọn àfáà súnmọ́ so ibi náà ni màá dúró sí inshallah karim ní bí àsìkò bá ṣe rí a tún tẹ̀síwájú nígbà míì o lè má jẹ lórí ọ̀rọ̀ yìí mọ́ torí nǹkan tó bá kàfẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí nìyẹn àmọ́ lórí ọ̀rọ̀ mi inshallah al-karim subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh